ojúmọ́ rẹ lẹ́tọ̀ ètò lójúmọ́ rẹ ó tẹ̀ ẹ́ síwájú pẹ̀lú ọmọ yín adédire ọmọ adéoyè àtàlejò mi ọ̀gbẹ́ni kúnlé adésọ̀kan àdẹ́rìn pò òṣònú ni wọ́n òṣèré orí ìtàgé òun náà tún ni wọ́n ẹ̀yà gbé wọn wá sórí ètò kí wọ́n lè jẹ́ ẹ̀rí fún àwọn ọ̀dọ́ wípé béèyàn bá ṣe gbàgbọ́ nínú ara rẹ̀ ó di dandan kó mókè ni ọ̀dọ́ tí ń ṣapá tó sì ń làkàkà ó ní ọ̀gbẹ́ni kúnlé adésọ̀kan mú kí yín o ẹ kú ohun ẹ kú jókòó bó wà ní láyé ilé ṣẹ̀ṣẹ̀ ń kàwé sí báyìí. do mi ti wọ school. Oh, mo hmm. um, ń gbìyànjú lẹ́nu ọjọ́ mẹ́ta láti wọ ilé ẹ̀kọ́ gíga. ó dáa bó lẹ ṣe wá mú kíkàwé mọ́ pé à ń ṣe ẹ̀dẹ́rìn pòṣónú à ń ṣe Instagram o à ń ṣe gbogbo àwọn eré orí ìtàgé báyìí uh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé téèyàn bá ń ṣe nǹkan hmm. yóò máa ní àwọn èèyàn tó ń wò hmm. eh, so eh, nígbà tí mo wà lọ́dọ̀ ọ̀gá mi wọ́n ní nígbà àwọn tí ń ṣe ìyẹn razakola ìwọlé òjò àwọn tí ń ṣe eré orí ìtàgé yìí hmm. ó tó di pé àwọn èèyàn wá ń pè àwọn yìí pé káwọn lọ sí skul sí táwọn hmm. bá lọ skul sí yóò tún help àwọn dáadáa tí hmm. o mo rí nǹkan kan gbámú níbi ọ̀rọ̀ tó ń sọ yẹn so ẹni tó bá mọ nǹkan tó ń ṣe yóò yóò mọ bí èyí ó ṣe gbé nǹkan Hmm. méjì tí ó ṣe papọ̀ tí kan ò ní dí kan lọ́wọ́ hmm. so ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni yóò fún yóò fún ọ tí wọn ìkan ò sì ní dí kan lọ́wọ́ hmm. ẹ ó dà ẹjá wò báyìí láti gbalẹ̀ tí wàá bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan wọ̀nyí kí ni àwọn tí ó jẹ́ èròjà tẹ́ ẹ nílò àbáwọn èròjà tẹ́ ẹ ń lò láti ṣe àwọn bí àwọn ọ̀rọ̀ tí ẹ ń ṣe lórí ẹ̀rọ ayélujára yìí. ok ah, fóònù ni mo máa ń lò. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín Hmm. táwọn kan ń lò tó fi ń pingi pingi tó ń ṣàṣẹ hmm. ẹ̀yin wò ó ẹ̀ ń lò sí ọ̀nà ibi tí ó ní kókó ọbẹ̀ hmm, ó dà fún àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ pé àwọn ń wòye sí wọ́n ń wòye báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí kí gangan ló jẹ́ ń tó jẹ́ tó wà ní ìsàlẹ̀ ọkàn yín kẹ̀tí ò wò pé ẹ̀yin gangan fúnra yín ẹ gbọ́dọ̀ máa gbé àwọn ìgbésẹ̀ yìí n tó wà lọ́kàn mi ni pé alákọ̀ọ́kọ́ mm. nǹkan kan tó wà lọ́kàn mi ni pé n tó wù mí láti ṣe mò ń mm. ṣe inú mi ń dùn dóò mi tí màá rówó ń bẹ mm. but mò ń mò ń ní ìfọkànsí yí pé owó ń bọ̀ owó ń bọ̀ but yí mo sì ẹ̀ ń ṣe nǹkan tó ń wù mí nǹkan tó wù mí mò ń ṣe mo wá kí n ṣe nǹkan tó jẹ́ yí pé àwọn èèyàn máa ká mọ́ mi lọ́wọ́ wọ́n á wò yí ìwà àbàjẹ́ àbí ntẹ́lòmí ò lè ká mọ́ èèyàn lọ ni mò ń ṣe so tó múnú èèyàn dùn ni pé bó pẹ́ bóyá owó báyàn nídìí rẹ̀ ó dẹ̀ jẹ́ àlọ́ ti bi ẹ̀bùn ṣé ẹ̀bùn ni kí á pe léyìí pé talent ni àbí ẹ̀yin gangan lẹ kàn ṣàwárí nǹkan kan ó pẹ́ fẹ́ mọ̀ ṣe abẹ́rù pé bóyá ẹ̀bùn tọ́lọ́run ti fún yín látọ̀run wa. mo lè kọ́kọ́ mo lè ní ẹ̀bùn ni hmm. ẹ̀bùn ni mo sì lè ní èmi náà tún ṣàwárí ẹ̀ hmm. ìdí tí màá fi ní ẹ̀bùn ni ni pé nígbà mo ti ń ṣe eré oríta gbọ̀tà àwọn èèyàn tí mọ̀ mi. Mm. Mm. àwọn èèyàn tí mọ̀ mí ládùúgbò mm. but àyàn máa ń sọ fún mi pé ìwọ bọ̀bọ̀ yìí ó jẹ́ lọ ọjọ́ àwọn tíátà àwọn tó ń ṣe mm. orí ìtàgé bọ̀ wọn ò mọ̀ pé mò ń ṣe o nítorí ẹ mọ̀ pé èmi ó kàn kúrò lé màá lọ sí rìhásà mi wàá mọ̀ bóyá ìsọ̀rọ̀ sí mi wọ́n máa ń ní ìsọ̀rọ̀ sí mi jọ <laughs> apanilẹ́rìn so mo lè ní ẹ̀bùn ni mo lè ní ẹ̀bùn ni ẹ̀bùn ni ẹ̀bùn ni ṣé ọmọ ìbàdàn ni. ọmọ ìbàdàn ni. Mm, ó tó ọdún mélòó ọjọ́ orí yín báyìí tó bí ọdún mélòó. mo ti twenty four. twenty four báyìí ẹ ó dà ẹjẹ́ àwò báyìí tẹ́gẹ́ bí ẹni tó ní àfojúsùn lẹ́nu iṣẹ́ tẹ̀yàn láàyò pé ká máa dẹ́rìn pòṣónú ká sì máa ṣe eré orí ìtàgé kí ni àwọn tẹ́ ẹ rò bí ibi tẹ́ ẹ máa wà níbi ọdún méjì mẹ́ta mẹ́rin sísìn. tí mò ń fojú sùn. ǹjẹ́ ìfojú sùn pé ó dáa o lẹ́yìn láàrin ọdún mẹ́rin sí márùn-ún nísìn ah, ah, èmi náà gbọ́dọ̀ ti di báyìí àbí mo gbọ́dọ̀ ti ah, eh, mo gbọ́dọ̀ ti jèrè àwọn nǹkan báyìí lẹ́nu iṣẹ́. alákọ̀ọ́kọ́ mò ń fojú sùn yìí pé eh, ọdún méjì sí àsìkò mm. tá a wà yìí mm. kí eh, nǹkan tí mò ń ṣe yìí kó ti gbé mi débi gíga mm. kó di yí pé àwa náà rí nǹkan tí àwọn tí ó ń ṣe wẹ̀ tí wọ́n ń gbé ṣe ní kí wọ́n sọ yí pé kí àwọn kọ́ńpìlì ńláńlá wọ́n pè mí yí pé ah ìwọ ọmọ yìí wàá jẹ́ aṣojú fún wa hmm. ó ti gbé mi káàkiri àgbáláyé hmm, hmm, àfojúsùn mi nìyẹn. ó dà kí ni gẹ́gẹ́ bí ọ̀dọ́ tó ń ṣerú nǹkan báyìí kí ni àwọn tẹ́ rò pé ó lè jẹ́ ìrànlọ́wọ́ tẹ́ lè béèrè lọ́wọ́ ìjọba láti ṣe fún yín ìjọba náà ń wò wá àwọn tó jẹ́ aṣojú ìjọba náà ń wò wá káàkiri láì kí lẹ rò pé àwọn tó jọba lè ṣe fún ọ̀dọ́ bí irú yín láti rí dájú pé àwọn èròǹgbà wọn àti àwọn ìgbésẹ̀ wọn ó lè di tí yóò di tí gbogbo ayé gbà. àkọ́kọ́ nǹkan tí màá béèrè lọ́wọ́ ìjọba nǹkan tó máa ṣe gbogbo aráàlú láǹfààní ni hmm. tó sì ń jẹ gbogbo aráàlú níyà hmm. ó ní iná hmm. ìgbà míì wà tó jẹ́ pé màá fẹ́ ya skit mi tí bátìrì mi ó ti lò àbí màá fẹ́ ṣe nǹkan kan lórí net tí mi ní rí ná láì ṣe pé fẹ́ ṣaṣẹ́ o <laughs> láì ṣe pé fẹ́ <laughs> ṣaṣẹ́ tí màá fẹ́ ṣe nǹkan tẹ́mi mójútó lórí net bí n kí n post eh, nǹkan lórí Instagram nìsín tí màá fẹ́ yẹ̀wò tí màá fẹ́ tún ṣe àwọn nǹkan kan mi so iná ó ṣe kókó káwọn ìjọba bá wa mójútó hmm. ọ nẹ́tíwọ́ọ̀kì náà àwọn ìjọba náà lábẹ́ hmm, bẹ́ẹ̀ ni àjọ ACC wà ń bẹ̀ <laughs> tí wọ́n bá wa mójútó nẹ́tíwọ́ọ̀kì hmm, ìyẹn ni pé méjèèjì olè yín ń lò iná tẹ́ fi ṣáàjì fóònù yín nẹ́tíwọ́ọ̀kì tí ó mọ̀ jẹ́ kí iṣẹ́ yìí kó mọ̀ lọ láti ìgbàdúrà. bí àwọn ìjọba wa kí wọ́n sì bá wa mójútó ọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ worst ní nàìjíríà yìí wọ́n jọ kan dákun wọ́n bá wa mójútó ọ̀rọ̀ ẹ̀kọ́. ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ó dáa ẹ ṣeun ẹ bàbá ní ká wò lọ ká wò bọ̀ lórí ètò ẹ̀kọ́ tẹ́ ẹ sọ yìí hmm. nígbà tẹ́ ẹ ń dàgbà bọ̀ tẹ́ ẹ ń dìde bọ̀ bóyá nígbà tẹ́ ẹ wà nílé ìwé girama ṣe láwọn kankan tẹ́ ẹ ń ṣe pé bóyá nǹkan ọṣẹ kan mọ́ fi kan àbí báwo àbí ilé ìwé nìkan lọ́lẹ̀ ló ń gbà náà ó dáa láyé tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ni wọ́n máa ń wò ó pé ó dáa bí wọ́n ṣe ń hmm. but ṣé ọpọlọ ọmọ mi sọ̀tọ̀tọ̀ mm, mm. ọpọlọ ọmọ mi lè gbé nǹkan méjì mm. tí méjèèjì ó sì dùn tó jẹ́ pé tó bá ń ṣe méjèèjì báyìí yóò mọ̀ ṣe dáadáa yóò mọ̀ ṣe dáadáa bọ̀dọ̀ ọpọlọ ọmọ mi nǹkan ẹyọ kan ni ẹyọ kan kọ́kọ́ fèsì <laughs> ẹyọ kan yẹn tó bá fèsì ẹ̀ èmi lọ́rẹ̀ẹ́ nìsín ó ti parí ó ti parí skul bọ ṣe nígbà tó ń skul lọ́wọ́ èmi wà lọ́dọ̀ ẹ̀gbọ́n mi kan ẹ̀gbọ́n mi yẹn wọ́n ń ta bátìrì mọ́tò so èmi wà ń bẹ òun wà ń kọ́ṣẹ́ òun mọ́ wá láti school bóyá tí wọ́n bá gbọ́lùdé ní iléèwé eh, gíga ni o hmm. yóò wà sọ́dọ̀ télọ̀ tó ń bẹ lọ́dọ̀ mi ó máa kọ́ fásiọ́nì ní ìsìn ó ti parí ó ti lọ sáàbù gan hmm. ní ìsìn kò jẹ́ pé ó dúró yí pé òun fẹ́ máa wáṣẹ́ káàkiri ó lọ open shop bí mo ṣe rí báyìí mo ní àkí ló ń ṣe báyìí ní ìsìn ó sọ yí pé nǹkan tó ń fẹ́ ni kóun open shop hmm. mo ní ṣe kó wà oníṣẹ́ ní Nàìjíríà yìí so ó dáa kí ọmọ kọ́ iṣẹ́ mọ́ ìwé ṣùgbọ́n ọpọlọ ṣọ̀tọ̀ọ̀tọ̀ ọpọlọ ọmọ mi lè gbé méjèèjì hmm. but <laughs> ọpọlọ ọmọ mi kò gbé ju nǹkan ẹyọ kan lọ. èmi gò tiẹ̀ tí ìgbẹ́ kan lọ. kó wọ́n jẹ́ pé yóò wá máa affect ara wọn. Hmm. èyí iṣẹ́ kò ní gúdùn bẹ́ẹ̀ èyí hmm. ìwé náà kò ní gúdùn bẹ́ẹ̀. ó dà ẹ jẹ́ kí n lọ síbi àwọn irú àwọn tẹ wá ń fi sí orí ẹ̀rọ ayélujára yìí torí pé mo mẹ́nu bàálẹ̀ kan ó pé ọ̀pọ̀lọpọ̀ orin tí wọ́n ń kọ jáde sinimá àgbéléwò tán ń ṣe jáde nísìnyí tó yẹ pé afẹ́ máa ń rí ẹ̀kọ́ kan gbòógì tá ní ta fẹ́ mú jáde ń bẹ̀rẹ̀ kí ni àwọn tí ó jẹ́ message àwọn tó jẹ́ ntẹ́ fẹ́ káwọn èèyàn mọ̀ tẹ́ máa ń pass láti ara àwọn àwọn sinimá àtàwọn fọ́nrán tẹ́ ń fi sórí àwọn Instagram kí làwọn tẹ́ fẹ́ ká yé mọ̀ nípa ẹ̀. alákọ̀ọ́kọ́ nínú àwọn fídíò mi hmm. ní tí mo base lé ní pé káwọn èèyàn wò hmm. kí wọ́n dẹ̀ rẹ́rìn. Hmm, pé kẹ́ dẹ́rìn pòṣónú náà ẹ̀ ṣùgbọ́n yóò tún ní àwọn nǹkan kan tó tún lè dì mú bóyá. ẹ ló mo máa ń mú fóònù gbà mí màá kàn record màá kàn hmm. pass message ẹ hmm. bí fídíò mi kan wà tí mo shoot ẹ eh, bí àwọn ọmọ ìta yẹn mo hmm. tún ṣe ọgbọ́n tán máa ń gbà tán fi máa ń yọ nǹkan mọ́ èèyàn lápò mo máa ń ṣàlàyé ẹ̀ ń gbà mí. pé ìfura lògùn àgbà kí àwọn fura so oríṣiríṣi nǹkan báyẹn. Eh, lẹ máa lẹ máa mú jáde láti ẹ wo mo kí gbogbo ojú tó ń wò mí nínú ilé ìwọ tó jẹ́ ọ̀dọ́ tí wọn náà wò pé ẹyin ẹyin bákan bàkan o ti parí iléèwé abóòsì wà níléèwé gan ni ọwọ́ tó bá jindilẹ̀ o lè ṣú bẹ̀ lọ́wọ́ ẹ̀ rí i pé ó yẹ ká wá nǹkan ṣe gẹ́gẹ́ bí aṣọ ọ̀rẹ́ mi kan ni ó ní iṣẹ́ rí ẹ̀rọ ayélujára àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá à ń gbé kiri yìí ó ní ó lé ní mílíọ̀nù nǹkan tá a lè fi ṣe láti rówó ó lé ní mílíọ̀nù nǹkan tá a lè ṣe láti fi jẹ́ kí inú àwọn èèyàn máa dùn kára àwọn ọmọ ìyá kí ni wọ́n fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kí ló ń fi àwọn ẹ̀rọ ayélujára tó gbé lẹ́sẹ̀ laptop kí ló ń fi ṣe iṣẹ́ ni wọ́n ń ṣá ó dà ó dọwọ́ rẹ̀ ó dọwọ́ ọlọ́run ó lè lò ó sọ́dọ̀ tó dáa láti rí i dájú pé àwọn èèyàn ọ̀dọ́ bíi rẹ àti gbogbo àdúgbò àti gbogbo orílẹ̀-èdè nàìjíríà àtàgbáyé lápapọ̀ kí ó túbọ̀ kó tẹ̀síwájú sí i torí ẹ̀ ń la fi gbé àlejò wa ọ̀gbẹ́ni Kúnlé Adésọ̀kan wá sílé àgọ́dọ̀ wọ́n jẹ́ àjẹ́ ìgbóṣonú wọ́n sì jẹ́ ẹnìkan tí wọ́n ṣeré orí ìtàgé pẹ̀lú bí ọjọ́ orí wọn ṣe mọ àṣé ọ̀dọ̀ gẹ́gẹ́ bíi tiẹ̀ náà ó ní ipa tó lè kó láti rí pé orílẹ̀-èdè nàìjíríà ó tẹ̀síwájú ẹjẹ́ àṣẹ gàyà díẹ̀ ní sáà tá a wà yìí ọmọ yín ọ̀yàwálé yóò wọlé pẹ̀lú ohun tó ní fún wa lọ́jọ́ tá a bá padà dé àtẹ̀mí àtàlejò wa adésọ̀kan